ẹ wo ohun tí wọ́n ṣe fún Oríyọmí Hamzat látàrí ipa tó kó nínú ìgbé ayé àwọn ọmọnìyàn àjọ àgbáyé kan ti fún olùdásílẹ̀ iléeṣẹ́ sure etiquette media plus tó ní iléeṣẹ́ rédíò àgídìgbò nìbàdàn Oríyọmí Hamzat lámì ẹ̀yẹ international humanitarian service award ni wọ́n pe àmì ẹ̀yẹ náà gbọ̀ngàn international conference center tó wà nílùú àbújá ni wọ́n ti fún Oríyọmí lámì ẹ̀yẹ náà níbi ayẹyẹ ọlọ́dọọdún tí àjọ àgbáyé náà ti máa ń bu ọlá fún àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn tó ń kópa nínú ìdàgbàsókè ọmọnìyàn láwùjọ àwọn èèyàn pàtàkì lágbàáyé ló péjú síbi ètò ọ̀hún níbi tí wọ́n ti fún èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lámì ẹ̀yẹ lára àwọn tí wọ́n tún fún ni ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Goodluck Jonathan gómìnà ìpínlẹ̀ Imo Hope Nsodima àtàwọn míì nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà adarí àjọ ọ̀hún Dúró hezekiah sọ pé ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí ni kí wọ́n bá àwọn èèyàn ọ̀hún sọ̀rọ̀ nítùbínùbí ọ̀mọ̀wé dúró rọ àwọn agbésùmọ̀mí láti jáwọ́ tí wọ́n sì jọ̀wọ́ ohun ìjà wọn kí àlàáfíà lè jọba olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò àgídìgbò alhaji oríyọmí hamsat sọ pé àmì ẹ̀yẹ yìí yóò tún ta òun jí láti túbọ̀ máa ṣiṣẹ́ sin àwùjọ ó wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún òun ní àǹfààní láti ṣiṣẹ́ sin àwùjọ ọmọnìyàn tó sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò àgídìgbò fún àtìlẹ́yìn wọn nígbà gbogbo ọ̀làwálé àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television